الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدعو كفم ولون أترى كي أترى كفم وجسر نبوى محمد صلى الله عليه وآله وسلم أكرا وقوم به أكرا وانكي الله kí ọ̀la wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí ni tafsir wa èyí tí a bẹ̀rẹ̀ ní àná tí ń ṣe Ramadan 1444 èyí tí ó ṣe dédé 2023 inshallah ta'ala a ó máa tẹ̀síwájú lẹ́ni níbi tí a dé nípa àyà al-Qur'an al-Karim èyí tí a ń ṣe àlàyé fúnra wa. Ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ń kì wá ń lọ nínú suratu al-Hujurat. Òun ni a ń ṣàlàyé àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀, àwọn ọgbọ́n tó wà ń bẹ̀ àti àwọn ìdájọ́ ti suratu al iṣẹ́ àmì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó gbà ní ẹ̀sì fún ẹnìkọ̀ọ̀kan wa. Aya tí a ń bá lọ lánàá tí ó jẹ́ ìbẹ̀rẹ̀ àyà yìí, òun náà ni a wà ní ibẹ̀, Ṣé Allah ta'ala, tí ń ṣe ó wà ń bẹ̀ tí a bá ní kí a wò kí ní sáà lè pè àkọlé àyà yẹn òun náà ní ìkìlọ̀ òun náà ní ìkìlọ̀ o sí sí ní tó yapa ìtààbò àti súnà sí tó yapa ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ ànábì ìjìnà sí tó yapa ọ̀rọ̀ ọlọ́run ìjìnà tí ń tó yà pa ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallama òun náà ni àpẹẹrẹ pé olùfàfáyọ̀ ọlọ́wọ́n ọba nírú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó bá jìnà sí àwọn nǹkan yìí tí ó bá jìnà sí ìmá yapa ọ̀rọ̀ ọlọ́run tó jìnà sí ìmá yapa ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam ìtumọ̀ rẹ̀ ni wípé ó máa tẹ̀lé kìtàbù ó máa tẹ̀lé súnnà yóò wá máa já sí wípé ó máa wà nínú ẹni tí ó fáyà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala eléyìí ni ohun tí a lè pè ní àkọlé àyà yẹn ìkìlọ̀ tí ń sọ fún wa pé ẹ jìnà sí ń tó yapa ọ̀rọ̀ ọlọ́run ẹ jìnà sí ń tó yapa ọ̀rọ̀ Ànábì sallallahu wa alihi wa sallam àyà òun náà tún ni a kà fúnra wa yàwó tẹ̀síwájú nípa àlàyé àwọn olùmọ̀ wa. الله سبحانه وتعالى ونسوفها أنه سورة الحجرات بسم الله الرحمن الرحيم الوانية أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá pè àwa tí a jẹ́ mùsùlùmí tí a bá wo súrọ̀ yìí a rí wípé súrà kan ni èyí tí a olùmọ́wá máa ń pè ní súrọ̀tún madaniyya súrọ̀tún madaniyya torí pé gbogbo súrà al-Qur'an al subhanahu wa ta'ala ó jẹ́ kí a mọ̀ wípé nínú ìtàn pé àwọn súra yìí ń bẹ́nu rẹ̀ èyí tó jẹ́ madaniya ń bẹ́nu rẹ̀ èyí tó jẹ́ makiya suratul hujurat èyí tí a ń ṣàlàyé fúnra wa wọ́n jẹ́ suratun madaniya fún àwọn tí a jẹ́ lọ́mọkéwú a ti maki ń pè ní suratun madaniya kí ni wọ́n ń pè ní suratun makiya ìtumá rẹ̀ nítumà léyìí tí yóò yẹ gbogbo wa òun náà ni ohun tí ó já sí wípé àwọn àyà mi ń bẹ ó sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ànábì tó ṣe ìjírá lọ sí ìlú Madina sallallahu alayhi wa sallam àwọn àyà èyí tó sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam kí ànábì wa tó ṣe ìjírá lọ sí ìlú Madina òun ni wọ́n ń pè ní súrọ́tún makíyà ayatún makíyà ẹ̀rì amagbóhùn maka ń bẹ̀ ẹ̀ wọ́n ṣe nísìbà lọ sí maka òun ni wọ́n ń pè ní súrọ́tún makíyàtún àbí ayatún makíyà gbogbo aya tó bá wá ń sọ̀kalẹ̀ tàbí súrà tó bá sọ̀kalẹ̀ fún anígbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní ìlú lẹ́yìn gbà tí anígbà sallallahu alaihi wa sallam tí ó ṣe ìjírátá irú ááyà yẹn àbí irú súrọ̀ yẹn òun ni wọ́n ń pè ní súrọ̀tún madaniya súrọ̀tún madaniya òun ni wọ́n ń pè ní orúkọ àwọn súrọ̀ bẹ́ẹ̀ àbí àwọn ááyà bẹ́ẹ̀ eléyìí ni definition eléyìí ni tarif èyí tí ó múnádóko tó fi ọsẹ̀ múlẹ̀ dáadáa torí pé àwọn míì sọ pé makiyatun ma nazalat fi makka wa madaniyatun ma nazalat fil madina bẹ́ẹ̀ sì ni tàbá sọ wípé àyà tó sọ̀kalẹ̀ Mákà nìkan òun ni Màkíyà èyí tó sọ̀kalẹ̀ ní Madina nìkan òun ni Madaniya a sọ pé kí wọ́n la fẹ́ ṣe pẹ̀lú àwọn àyà míì tó sọ̀kalẹ̀ fún aníwà Muhammad sallallahu alaihi wasallam níbi tí èṣe Mákà níbi tí èṣe Madina kí la fẹ́ kọ àwọn àyà yẹn kí la kọ àwọn súra bẹ́ẹ̀ èyí tó sọ̀kalẹ̀ fún aníwà tó wà ní Khaibar kí la fẹ́ àbí ní àwọn àyè míì nínú ìlú ilẹ̀ lárúbáwá so làwọn sábà wò pé kí a sọ pé àyà tó sọ kalẹ̀ fún anábì ní maka òun ni wọ́n ń pè ní makiya èyí tó sọ madina òun ni wọ́n ń pè ní madaniya irú definition yẹn irú tààrífù yẹn kò kún tó tààrífù tí èyí tó kún dáadáa tó sì já sí wípé ó mórí bọ́ níbi ìntànpé ní àtakò òun ni ká sọ wípé súrọ̀ àbí àyà tó bá sọ ما نزلت قبل الهجرة فهي مكية وما نزلت بعد الهجرة فهي مدنية آية تبصى before kan nabi tó ṣe hijira òun ni wọ́n pè ní makiyya èyí tí ó sọ lẹ́yìn gbàtà nabi ṣe hijira tán òun ni wọ́n pè ní madaniyya so tí wáyé wa báyìí nípa pé tàbá ní sura kan madaniyya ni ìyẹn ni wípé ó ti sọ fún nabi sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tá ànábì ṣe ìjọrọ tán ni ó sọ̀kalẹ̀ tó yíba yìí nìsín màkíyà ni ìyẹn ni wípé ó sọ fún ànábì sallallahu alaihi wasallam ká ànábì tó ṣe ìjọrọ sóòrọ̀ táwọn ń ṣàlàyé fúnra wa yìí suratul hujurat òun wá jẹ́ suratun madaniyatun khalisa suratun madaniyatun khalisa ìyẹn tó ni wípé sóòrọ̀ kan ni lẹ́yìn ìgbà tá ṣe ìjọrọ tán wọ́n tún wá fi kún pé kọ́ọ̀lìsọ̀ ẹgbẹ́ bí imamu wa Qurtubi rahimahullahu ta'ala àwọn ni dóòrọ̀tún madaniyatun kọ́ọ̀lìsọ̀ kọ́ọ̀lìsọ̀ ni wípé kò sí nǹkankan nú àwọn àyà tó wà ní sọ́rọ̀ yìí tó wá já sí pé eh, kò sọ̀kalẹ̀ ní ba'dal hijra yẹni pé a lè rí sọ́rọ̀ míì tí ó jẹ́ pé makíyà ni ṣùgbọ́n àwọn àyà míì tó yí báyìí nìsìn àmọ́tàbá ní suratun madaniyatun khalisa ìyẹn ni pé látòkè tó fi dé ìsàlẹ̀ sura tí a ń kà fúnra wa yìí madaniya ni ìpín sí madaniya àti makiya ó ní àwọn àǹfààní nínú ulumul Qur'an gẹ́gẹ́ bí àwọn ọlọ́mọkéwù a fi ma usulubu annabi sallallahu alaihi wasallam bó ni annabi sallallahu alaihi wasallam báwo nígbàtí ó wà ní Makka àwọn àyà tí ń sọ̀kalẹ̀ nígbàtí annabi ò ti ṣe hijira kí ni àwọn kan tó ń pè wá sí àwọn àwo bí ọ̀rọ̀ nípa tawhid ọ̀rọ̀ nípa àkídà báwo la nabi sallallahu alaihi wasallam báwo ló ṣe bá àwọn kùfàr àwọn mushrikun àwọn ẹlẹ́bọ báwo ló ṣe bá wọn lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáfìmọ̀ ikẹ́ nabi sallallahu alaihi wasallam a máa lo ẹ̀dẹ̀ nígbà míì gẹ́gẹ́ bí a ṣe máa rí nínú àwọn ááyà yìí tí a sì máa mọ̀ yìí pé kí làwọn míza kí làwọn merit tó wà nínú àwọn sura àbí aya tí ó jẹ́ ayatun makiyya àbí tí ó jẹ́ madaniya ṣùgbọ́n ní sókí kí a mọ̀ yìí pé sura tí a ń kà fúnra wa tí ń ṣe suratul hujurat òun náà bákan náà súrọ̀ yìí ìgbà tí ó sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ lẹ́yìn súrọ̀ táńpé ní súratul mujadila ó sọ̀kalẹ̀ lẹ́yìn súratul mujadila ní súratul al-hujurat sọ̀kalẹ̀ ìgbà tí wọ́n wá tó sínú mushaf a rí wípé títò tí wọ́n tó ó wà láàrin súratul fathi látòkè délẹ̀ a rí wípé gbogbo ẹ̀ jẹ́ méjìdínlógún ó jẹ́ méjìdínlógún tí ń ṣe 18 samaniyata ashara òun náà ni gbogbo àwọn áyà tí ó wà nù al-Hujurat tí a ń a rí wípé subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé fúnra nida tẹ́ ẹ bá ń báyàn sọ̀rọ̀ tẹ́ ẹ tún wá ń pè nìyẹn ẹ̀ ń sọ̀rọ̀ lọ ẹ tún wá pè ẹ̀ ń sọ̀rọ̀ lọ ẹ tún wá pè nínú àwọn ọ̀nà tí wọ́n ń jẹ́ kí ọ̀rọ̀ wọ̀nyàn lára ni nínú àwọn ọ̀nà tó já sí pé èyí ò fi mọ̀ yí pé ọ̀rọ̀ yìí máa pàtàkì gan débi pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ń pè mí ní ń pè mí kọ́dà láàrin ara wa walillahi al-masal a'la kí a máa báyàn sọ̀rọ̀ sí kò wá máa sọ̀rọ̀ lọ pé ya Salman bukere Salman tí mo ń sọ fún ọ yìí nǹkan kò tẹ́tí kò gbọ́ kí o sì máa mú lò ìyá Salman mo pèrè Salman ní mo àwọn òpè à ah, tẹ́bá ti sọ̀rọ̀ díẹ̀ ẹ tún pè mí tẹ́bá ti sọ̀rọ̀ díẹ̀ ẹ tún pè mí so òṣìlóògùn yẹn nínú àwọn àtàlébùl Qur'an nínú àwọn ọ̀nà tí Qur'an máa ń lò láti máa fi báyàn sọ̀rọ̀ láti dá sí wípé kí a fi lè ní àkàkún fún ọ̀rọ̀ yẹn ó ń lo oríṣiríṣi àwọn àtàlébù ní máa ń lo oríṣiríṣi àwọn ọ̀nà ìgbékalẹ̀ láti fi báyàn sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ṣe sí èdè tọ́já sí pé alukurani sọ̀kalẹ̀ lórí ìdìnnà tí ọlọ́run bá dìkẹ́ Allah subhanahu wa ta'ala tó fi rán anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí a bá wá wo sọ̀rọ̀ yìí láti ìbẹ̀rẹ̀ tó fi dé ìparí a rí wípé ọlọ́run bá wá ìfeni tó jẹ́ ìfeni àdásà ó tún wá lò míì ó jẹ́ ìfeni kíyàn máa peni lápapọ̀ subhanallah ọlọ́wọ́n bá ń pe àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo ládásà ọwọ́ pè wọ́n bẹ́ẹ̀ nínú sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀márùn tó ni máa sọ ó yàtọ̀ sí àwọn èèyàn tó kù pẹ̀lú islam tí ń bẹ lára rẹ̀ àwọn tí ò ní islam àwọn tí ò ní iman àwọn yẹn lọ́yẹ kán máa kọ́sẹ̀ rẹ̀ kìí ṣe wọ́n lọ́wọ́ ní góòdì lọ́wọ́ lọ́wọ́ ju lẹ́ẹ̀ lọ́wọ́ máa kọ́sẹ̀ àwọn tọ́já tún ní pé wọ́n yìí ṣe kí ni o wọ́n yìí ṣe mùsùlùmí gẹ́gẹ́ báwọn yẹn ṣe ń ṣe láyé lẹ́yìn mùsùlùmí ìwọ tó jẹ́ wọn mùsùlùmí ìwọ tán bí sínú islam ìwọ tọ́já sí pé o ti gba islam tọ́já sí pé islam yẹn òun lọ́yẹ kó value islam yẹn òun náà yẹ kó bàbàrà kẹ́ntì èsè mùsùlùmí kọ́ wá máa ti kí ni kọ́ wá máa rí ẹwà ìsìláàmù lára rẹ̀ èyí tó wá ti pé wọ́n ló tún wá jẹ́ nígbà sí pé ọ wá máa fi ìsìláàmù ní oṣe kalẹ̀ torí pé ọfẹ́ kó ṣe òyìnbó torí pé ọfẹ́ kọ́ ṣe àwọn tó já sí wọn láwọn lajú tí wọn ò lo ọ̀nà àgbàtà lè fi pé ní àdásà ọ fi pé kí ni ó fi wípé ìwọ mùsùlùmí olóyá ayyuhalladhina amanu la tuqaddimu bayna yaday illahi wa rasulihi ìpé ní ìkànnìyẹ táwà ń bẹ̀ tó jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ìpé ní àwọn aka bẹ́ẹ̀ aka ọ̀nà márùn-ún gbáko tọ́lọ́n fi ẹni tí ò bá ní ìmáni àbí tí ìmáni rẹ bá lẹ tó yóò máa rí wípé kí ni wọ́n ń sọ yìí wọ́n tó wá wà ní Ramadan gbìyànjú kó máa jẹ́ kí ìmáni rẹ máa lékún pẹ̀lú àwẹ̀ tí òun gbà kò lè bá rí ládálọ́dọ̀ ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ba bẹ̀rẹ̀ eléyìí pẹ̀lú ya ayyuhal ladina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a ó padà máa sọ fọ́ra wa pé nìdáwà alákọ̀ọ́kọ́ rẹ̀ o ọlọ́run ọba ń pe gbogbo mùsùlùmí ní pípẹ́ alákọ̀ọ́kọ́ pípẹ́ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ o ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ o tí a ó máa tara wa jí síbẹ̀ allahu ta'ala kí a fi lè ní ẹ̀kàkún fún àwọn ẹ̀kọ́ ká ní ìkàkún fún àwọn ìdájọ́ ká ní ìkàkún fún àwọn wáàsí tí ń bẹ nínú súrà yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá ṣe ìmá pé mùsùlùmí ní àdásà ọwá pé mùsùlùmí bẹ́ẹ̀ lẹ́ẹ̀márùn-ún nínú sóòrọ̀ yìí kó tó di pé yóò máa sọ̀rọ̀ pípẹ́ ẹlẹ́ẹ̀kẹfà tó wà ń bẹ̀ ọwá jẹ́ pípẹ́ gbogbogbò wọ́n jẹ́ pípẹ́ gbogbo tí ń jẹ́ èèyàn pátápátá àti ẹni tó ni ni wa wa ó yẹ kí àwa náà ká sí ti ọba àlekè ọlọ́wọ́n ń pè wá sí kí ibi a bá kù sí káwọ́ àforíjì lọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala ti ọba ká òfin ọba subhanahu wa ta'ala. sura a ń a sọ fún wa pé àkọlé àbíká sọ yí pé àkórí tí àyà alákọ̀ọ́kọ́ ń bá wa sọ òun náà ní ìkìlọ̀ nípa pé ẹ jìnà sí ń tó yapa kìtáàbù ọlọ́run ẹ jìnà sí ń tó yapa sunna annabi wa muhammad sallallahu alayhi wa sallam abdullahi ibn abbas ó tú tú bẹ́ẹ̀ nípa pé àníṣẹ́ ọlọ́run tó ní la tuqaddimu bayna yada illahi wa rasuli abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma onítùmọ̀ rẹ̀ ní pé la taqulu khilafa al-kitabi wa sunnah ẹ̀yin mùsùlùmí tọ́lọ́wọ́ bá ń pè ládàtà ìntẹ́ẹ̀bà sọ jáde lẹ́nu ẹ má sọ tó yapa sí alkitab ẹ má sọ tó yapa sí sunna nabi ni ẹlòmí nínú àwọn àfá tí wọ́n jẹ́ àfẹ́sìn sọ fún wa gẹ́gẹ́ bí àfá wa nínú àwọn àfẹ́sìn mujahid ó ní ọlọ́wọ́ bá alékẹ́ Allah subhanahu wa ta'ala ó kọ̀ fún wa nígbàtí ọlọ́wọ́ bá sọ dájọ́ kan ogun tó wá fẹ́ dájọ́ ẹjọ́ tẹ́ bá dá ẹ̀rí pé kí lọ́lọ́wọ́ bá dá lẹ́jọ́ ìdájọ́ ọlọ́run ní kẹ́lò kí lànàbì dá lẹ́jọ́ ìdájọ́ Ànábì sallallahu alayhi wa alihi wa sallam wọn ní kẹ́lò afáwà Sufyanu Thawri rahimahullahu ta'ala ó ní ọlọ́wọ́ bá sọ fún wa pé ay la tuqaddimu bayna yaday illahi wa rasulihi ay bi qawlin wala sí ọ̀rọ̀ annabi sallallahu alayhi wa alihi wa sallam súrọ̀ yìí èyí tí a ń sàlàyé fúnra wa àwọn olùmọ́wó ṣe wádìí nípa pé kí ló fa tí súrọ̀ yìí fi tọ̀kalẹ̀ kí ni sábàbù nùzúl tó fa tí áyà yìí tó fi sọ̀kalẹ̀ tí súrọ̀ yìí fi sọ̀kalẹ̀ tí a bá wọnú sahihul bukhari hadithu ibn jurayj gẹ́gẹ́ bí ó ṣe wà ní bukhari àti nínú àwọn akutubu sunna míì wọ́n ń ṣàlàyé fún wa pé ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ láyé anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́lọ́run fi sọ áyà ìkalẹ̀ lọ́lọ́run fi sọ sura ìkalẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ náà ìṣẹ̀lẹ̀ náà ni wípé ní ọjọ́ kan nínú hadithu Abdullah ibn Zubayr radiyallahu ta'ala anhuma wọ́n sàlàyé fún wa pé àwọn ìjọ kan ló wá sọ́dọ̀ anábì nínú àwọn táńpẹ̀ ní Banu Tamim Banu Tamim yìí wọ́n wá sọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ wọ́n ṣe máa ń wá níjọ níjọ láti wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn láti wá béèrè alámọ̀rí ẹ̀sìn tí wọ́n ṣe máa ń ṣe látàrí Ànábì nìyẹn in tí ò bá yé wa ìyẹn máa ń béèrè ìyẹn lè kó ń lu rẹ̀ kọ́ lọ láti lọ kọ́ ìdájọ́ ẹ̀sìn Ọlọ́run ọba àlekẹ́ ọlá subhanahu wa àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ti sọ ogun nǹkan dìrọ̀ láyé lẹ́ni èèyàn lè mú fóònù rẹ̀ tí ó kọ́ lù pé mo fẹ́ béèrè ìdájọ́ báyìí ni ìmá ṣerú nǹkan báyìí ń tọ́ka lórí pé ẹnìyẹn ó ní ìmáànì ẹnìyẹn ó ní ìkàkún fún ọ̀rọ̀ Allah subhanahu gẹ́gẹ́ bí àwọn Bani Tamim ṣe lọ nínú àwọn Banu Tamim yìí pé ta ni ó máa jẹ́ àmìrù láàrin yìí tàlẹ́ntí ó máa jẹ́ lídà láàrin yìí èèyàn gbọ́dọ̀ pọ̀ báyìí ní Islam kí wọ́n máa ti àjò kọ́mọ lẹ́nìkan tí ó jẹ́ ẹni tọ́ta gẹ́gẹ́ bí olórí ìrìn àjò ànábì wá wò pé ta ni kí n mú láàrin yìí nínú àwọn Banu Tamim yìí ẹnìkan bẹ láàrin wọn à ń pè ní Al-Qa'qa' ibn Ma'bad nínú àwọn Banu Tamim yìí elohim benu wa an kene al ibna ibn habis ati be be lo gbata no bi wa ya ninu wa ti wo peta ni kin ya ti o ma je leader laarin yin gege bi islam se ko wa to ba be shirin ajo abi to ba ja su yi to ja su a fe rin ni jamaa la papo a lenika to ja ó tún nímọ̀ jù wá lọ àbí wọ́n tó ní qualification báyìí jù wá lọ wọ́n máa jẹ́ ẹni tí yọ́ máa jẹ́ àmírù wa ṣùgbọ́n àmírù tó bá jẹ́ ọgbọ́rọ̀ jẹ́ àmírù pé ọ wà máa pàṣẹ tọ́lọ́wọ̀n pa ní àṣẹ fún wa o èyí tí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa kò sí àmírù náà láyé gbogbo àmírù tí bá ti ń pàṣẹ tó yapa sí ọ̀rọ̀ ọlọ́run àní tẹ̀lé gbogbo àmírù tí bá ti ń pàṣẹ tó yapa sí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam àní tẹ̀lé nítorí pé ìyẹn ti di ẹgbẹ́ ìyẹn ti di pé èèyàn fọ́ọ̀mù pátì ó ti kúrò ní pé èèyàn ń sin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala èèyàn bá àwọn pè lẹ́sìn àwọn tí wọ́n gbọ́ ẹ̀sìn yìí wọ́n ti mọ̀ yí pé yìí ṣe yìí sí ẹ̀sìn ni firkọ ni wọ́n látara ń pa pé tẹ́ẹ̀bálẹ̀ ní àmírù táwa kí yẹn kí ló àmọ́rọ̀ lídà kí ètí ń sọ fún yín ó khalafa kìtàbù ó khalafa súnà anábì sallallahu alaihi wa sallam sàtún wá wò wípé àbáyọ́ ṣe mistake ni ẹjá sàlàyé fún tó wá yìn sísì pé báwọn ṣe máa ń ṣe nínú ìlànà àtàwọn nìyẹn ó ti dẹgbẹ́ ó ti di ìntànpè ní pátì ó ti di sẹ́ẹ̀tì ní amíru àwọn bani at-Tamim bani Tamim ìgbà tí anábi wọn rú bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam gúta ní káyà abubakar wá kọ́kọ́ sọ̀rọ̀ radiyallahu ta'ala anhu anábi dákùn tó bá ń ya amíru ẹni tí mo bẹ́ kóyà ya Qa'qa' abubakar sọ pé amiril Qa'qa' ibn Ma'bad ya rasulallah bí abubakar wa nábì tó bá ń yan ẹni tí ó jẹ́ lídà láàrin wa ẹni tó fẹ́ kó yàn òun ni ibn habis al-aqra tó bá yìí nìsín ọwá di wípé èèyàn méjì ni èèyàn méjì ò dẹ̀gbín jẹ́ amir ẹni kẹ́nà ni ó jẹ́ lídà láàrin àwọn tí wọ́n jẹ́ kí ni o tí wọ́n jẹ́ àwọn arìnrìn àjò ni àbáwọn ikọ̀ delegate tí wọ́n kóra wọn jọ ni Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ó tó o sì ti ma ẹni tí mo sọ fún àná kó ṣe kí ọ yàn gẹ́gẹ́ bí àmìyàn ṣé ọfẹ́ ma ta kò mí ni ṣé ọfẹ́ máa yapa mí ni bẹ́ẹ̀ ni Umaru fún lẹ́sí pé ìyìn yapa rẹ̀ Abubakri ìyìn yapa rẹ̀ Abubakri ọfẹ́ yapa mí mana ma mi dákọ̀ Ibnu Ma'bad ìwọ́n dákọ̀ Ibnu Habib tó wá jọra wọn ni wọ́n wá ń fa yẹn láàrin ara wọn ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí lòun wọ́n wá lọ sókè tó fi já sí ibi tá ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run wa sọ ayà kalẹ̀ pé ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀yin mùmíní òdodo la tuqaddimu bayna yaday illahi wa rasulihi ayà yẹn wá bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ tí fi débi walau annahum sabaru hatta takhruja ilayhim tí aláìrí ọmọ bọ̀ wá ní ni hadith tó jẹ́ hadith tó lálàáfíà tó wá nù sọ Bukhari àtàwọn tíra míì tí àwọn olùmọ́ fi ń sọ wa pé tẹ́ ẹ bá ti ń ka sóòrọ̀ yìí ẹ máa rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà ayé ànábì sallallahu alaihi wasallam èyí tí a ṣàlàyé rẹ̀ ní sókè fúnra wa yìí jama mùsùlùmí a rí pé Abubakar Siddiq mùsùlùmí òdodo ni bal afdalul mùsùlùmí inú àwọn tó lọ́lá inú àwọn mùsùlùmí ayé ni ọ̀dọ̀ gbogbo mùsùlùmí yàtọ̀ sí àwọn ṣíà Abubakar Siddiq radiyallahu ta'ala anhu òun àti Umar àwọn méjèèjì khalifa nabi ni wọ́n tó yí báyìí nìsín ẹwà wò wọ́n tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala wá ní yá ayyuhal ladhina amanu Allahu akbar ọlọ́wọ́ bá fi imani òfin ilẹ̀ fún wa subhanahu wa ta'ala pé múmini òdodo ni Abubakar Siddiq múmini òdodo ni Umar múmini òdodo òun ni àwọn tó jẹ́ àwọn sàábí annabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ wá pè wọ́n bẹ́ẹ̀ tí yóò bá pèyàn ìyẹn ó pèyàn pẹ̀lú tí yẹn yá Abubakar yá Umar torí pé pé ọlọ́run fẹ́ ṣe kí ni ó fẹ́ generalize ìdájọ́ yẹn ni ó lè má jẹ́ abubakar ma ó lè má jẹ́ umaru ma ó jẹ́ lòmíì ṣùgbọ́n tí ó bá generalize ìdájọ́ yẹn àwọn yóò mọ̀ rò pé bá abubakar ní bá wí al-ibratu bi umumi al-lafzi la bi khususi eléyìí ni qaida lọ́dọ̀ àwọn olùmọ̀ pé tí ọlọ́run bá sọ áyà kankalẹ̀ ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ àwa níjá pé lórí ìṣẹ̀lẹ̀ yẹn nìkan ni yóò máa ṣiṣẹ́ fún ìṣẹ̀lẹ̀ yẹn yóò wá máa ṣiṣẹ́ fún gbogbo àwọn èèyàn pátá tí nǹkan náà tó jọ márùn ṣẹlẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ káwọn náà kóra wọn wọ́n fúnra wọn olúwa ń sọ fún wa pé ya ayyuhal ladhina amanu ọlọ́run fi yímánì òfin ilẹ̀ fún wa ìṣẹ̀já sí wọn ní ó kọ tí wọ́n ń jẹ́ kápẹ́yà ní àlù súnà ìròyìn ní látara pé ń tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam kápẹ́yà ní sáláfí ìròyìn ní nítorí pé ẹnìyàn ṣe kí ni ó ń tẹ̀lé manhajus salaf wọ́n tó ń tẹ̀lé ìlànà àwọn eh, jama'atu ikhwani musulmi káfíọ́ ní ikhwani wọ́n sọ fún ọ pé ìlànà tó wà ní ìròyìn ní torígbà tí wọ́n bí ọwọ́ ọ̀sọ́ ní ikhwani ìgbà tí wọ́n bí ọwọ́ ọ̀sọ́ ń sálàfí ìgbà tí wọ́n bí ọwọ́ ọ̀sọ́ ń tẹ̀bìlìrí wọn ọ̀sọ́ ní ahmadi ìròyìn tó ń ṣe ìròyìn ìlànà tó ń rìn òun náà fi pè ọ́ káwọn máa pèèyàn pẹ̀lú ń tọ́ bá gbàròyìn pẹ̀lú ẹ̀ tá a sì ríròyìn yẹn lára rẹ̀ tí ó yìnyẹn sì fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dàkùn kí ni láìfi tó wà ń bẹ̀ ẹ̀dàkùn kí ni haraj kí ni nǹkan tó jẹ́ ìnira tó wà ń bẹ̀ tẹ́wàá máa sọ pé tẹ́ bá ń pèyàn ní alùsúnnà tẹ́ bá ń pèyàn ní sálábí wọ́n ń ṣe àpọ̀mọ́ arú ẹni bẹ́ẹ̀ ni olúwa sì ní fàlátúzà kú àǹkúsàkùn ẹ má fọ̀rọ̀ àyíma ẹ̀wọ̀n kan inú rẹ̀ dùn ara rẹ̀ yá láti fi tàṣọ́wùfún rẹ̀ lẹ̀ fún ara rẹ̀ tí ó sì mọ̀ yí pé àṣírá ńlá ni inú rẹ̀ dùn ara rẹ̀ yá láti fi ìkọ̀wáníyà rẹ̀ fún ara rẹ̀ pé òun jẹ́ ìkọ̀wání tẹ̀sí bá wá jẹ́ ìkọ̀wání táwọn èèyàn mọ̀ yí pé ìkọ̀wání tó pẹ̀rẹ̀ ní ìkọ̀wání pé ẹlẹ́gbẹ́ tó jẹ́ ọmọlẹ́yìn Hassan Banna lòun àwọn náà ń pè ní ìkọ̀wání àwọn tí wọ́n tẹ̀lé ìròrí Hassan àwọn ni wọ́n ń pè ní ìkọ̀wání àwọn tí wọ́n tẹ̀lé ìròrí Ah, Gulam Ahmed àwọn náà ń pè ní Ahmadi àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà eh, kí ni olórí àwọn tẹ̀blígì yìí ti ń jẹ́ Ilyas àwọn náà ń pè ní tẹ̀blígì àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà ní Muhammad sallallahu alaihi wasallam Sunni àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà ní sallallahu alaihi wasallam nígbà mú pẹ̀lú Sunni àwọn Salafi àwọn ni Athari látara ń pa pé kí ni ìròyìn yẹn wọ́n ń tẹ̀lé wọ́n ti ń gbìyànjú láti máa ṣe kíni láti máa rin ìlànà náà tó láti ń pè wọ́n ló bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn tó máa ń rẹ ló kan á máa wo ìròyìn tó já sí wípé òfin ròyìn ara rẹ yẹn hal tahakọ́kọ̀ tahari ìsìfà ṣé ìròyìn yẹn ń bẹ lára rẹ àbí ti ààrùn ni àbí òtí lára rẹ so ààwò ń tó ń pera rẹ ó ní pera rẹ ní mechanic ó wá já sí wípé àrípé ò mọ́tẹ́ yẹn ó ní pera rẹ ní bricklayer kárí pé o mọ́ṣẹ́ yẹn in tí yóò bá pẹ́ra rẹ̀ a rí pé kí ni o nǹkan yẹn ń bẹ nínú ara rẹ̀ ni ọlọ́wọ́n bá lè kí ọlá subhanahu ta'ala orí imani lára Abubakar Siddiq orí imani lára Umar bin Khattab radiyallahu ta'ala anhuma ọlọ́wọ́n bá lè kí ta'ala orí pé ń tọ́ ṣẹlẹ̀ tí àyà yìí ti sọ̀kalẹ̀ òun náà lágbọ́ yìí ọ̀ nípa ọ̀rọ̀ nípa Umar ibn Khattab radiyallahu ta'ala anhuma nípa pé ìtànàbí fẹ́ ṣe yìí ó bá sì yẹn ní báyìí tọ̀hún náà ní ọba sì yẹn ní báyìí kálukú pẹ̀lú ń torí lára ẹni ìyẹn nínú àwọn qualification tí wọ́n fi ń wò wípé ẹni yìí ni ò bá jẹ́ amíru bani tamim nínú àwọn tí wá bá anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí a bá ti wá mọ̀ báyìí á tẹ̀lé wípé eléyìí ni à ń pè ní sababu nuzul sababu nuzul hadhihi al-aya tí aya yìí ti kí ni o tí ó fi sọ̀kalẹ̀ tí a bá tó wá mọ̀ sababu yẹn a máa rí wípé a jẹ́ pé Ànábì sallallahu alayhi wa sallam òun náà ni ẹni tí ọlọ́wọ́ bá fún ní authority nípa pé kí ni o in tí máa ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn yìí ìwọ ló máa ṣàlàyé fáwọn èèyàn ìwọ ló máa ṣàlàyé fáwọn èèyàn Ànábì láàmà gbọ́ kí ló sọ nípa ìdájọ́ yìí kí láàrín Ànábì wí nípa ìṣẹ̀lẹ̀ yìí kí ni ìdájọ́ ọlọ́run kí ni ìdájọ́ Ànábì sallallahu alaihi wasallam kìí ṣe ẹni kankan bó ṣe lòkẹ́ iná rí ẹniyàn máa rìpọ́ọ̀tù pé ìntánẹ́bì sọ lélẹ̀ tọ́wà fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ àbí òfẹsẹ̀ múlẹ̀ sórinlẹ̀ bẹ́ẹ̀ àbí òrinlẹ̀ bẹ́ẹ̀ in tó kù nìyẹn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wa alihi wasallam òun ni agbọ̀rọ̀ máa tẹ̀lé anábìlẹ̀ agbọ̀rọ̀ jẹ́ kó sọ̀rọ̀ nígbàtí a bá ti ní bùkátà sí nǹkankan nínú àlámọ̀rí ìgbésẹ̀ wa ilá anábì sọ òun láàmà wákàkiri anábì ò ní sọ̀rọ̀ káwá ní ọ̀rọ̀ tẹ́ sọ yíò anábì sọ lóòótọ́ àmọ́ Abubakar sọ nǹkan míì ọ̀rọ̀ tẹ́ sọ yíò anábì sọ lóòótọ́ àmọ́ Umaru sọ nǹkan míì gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo anábì ò ní sọ̀rọ̀ kí Umaru sọ̀rọ̀ káwá sọ wípé ọ̀rọ̀ Umaru òun làá gbọ́lá fún ju anábì kò lè rí bẹ́ẹ̀ tó láwọn gan òun tiẹ̀ ní tò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfà tí wọ́n jẹ́ àfẹ́ẹ̀sì fún wa mùsùlùmí òdodo báyìí náà làwọn náà gbọ́dọ̀ ṣe máa ṣe gẹ́gẹ́ bí asàrùtà kàfúnra wa lánàá nígbà tí anífisọ̀lọ́hu àlèwàsálà tí ó tẹ́sí mu'adh bin jabal tí anífisọ̀lọ́hu àlèwàsálà sọ fún wa pé alhamdulillah alladhi waffaqa rasula rasulillah sallallahu alaihi wasallam lima yuhibbu أو لما يرضي رسول الله صلى الله عليه وسلم sáà níbi padà wá dúpẹ́ fún mo dúpẹ́ tọ́lọ́n fi ẹni tí ó jẹ́ òjíṣẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́n fi ṣepò ń gẹ́ nípa pé èsì tó yẹ kó fọ̀ òun náà ló fọ̀ o pé ìgbòlá ti mú ẹ̀rí ẹ̀sìn wa nínú kìtáàbù ọlọ́run ọba ni tó bá wá ṣẹlẹ̀ fáàrí bẹ̀ inú súnà ní sallallahu ó súnmọ́ alkitabu wa sunna ìgbìyànjú tó bá jìnà sí alkitabu wa sunna kìí ṣe ìgbìyànjú kan tí ìyún welcome nípa pé ìyún máa lò ó àtàlàyé ọ̀rọ̀ náà fúnra lánàá àtàrò náà a sì sọ bí tó wà a sì sọ ìdájọ́ rẹ̀ fúnra wa nípa pé ibùn kẹtẹ́rì ń lò láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ torí pé àtàrò yẹn ní tó wà ń bẹ̀ àṣàlàyé rẹ̀ fúnra wa ní àná tí a ní àfáwa Al-Albani rahimahullahu ta'ala tó ń ṣe àlàyé fún wa tí a bá ti wá ma súrọ̀ yìí pé madaniya ni a ma áyà rẹ̀ a ma yín súrọ̀ tó sọ a ma àárín súrọ̀ tó wà a sì ti ma sábàbù nùzúlù súrọ̀ yìí ìgbésẹ̀ tó kàn òun náà ni pé kí wá ní ìdájọ́ kí èèyàn máa sí kí ni o kí èèyàn máa jìnà sí àbí kí èèyàn máa jìnà sí tó yapa kìtàbù àti súnà ọlọ́run ó fún wa ń sìn oní la tuqaddimu bayna yada illahi wa rasuli ọlọ́run kọ̀ fún wa ni ó ṣe léwọ̀ fún wa ni pé gbogbo ohun tó bá ti yàtọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run tó yàtọ̀ sí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wa sallama ẹ gbọ́dọ̀ sí kí ni o ẹ gbọ́dọ̀ gbé sí wájú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ní taqaddum tó yẹ báyìí nísìnyí nínú àwọn ìròrí ni nínú àwọn ìrònú àwọn èèyàn ni ideology àwọn èèyàn ni tí wọ́n bá gbé wá tó ti wà ńlẹ̀ kan wọ́n tó bí wa àbí ìta bá láyé àbí ìtọ́ bá wa láyé ọ wá já sí pé òun lámọ̀ wá ń lò àwọ̀ àárọ̀ ọlọ́run ọba tó ta kò nǹkan yẹn ká mọ̀ wá lò ọlọ́ni a máa ṣe bẹ́ẹ̀ ọlọ́ni a máa ṣe bẹ́ẹ̀ tó ń tọ́lọ́ni a máa ṣe yìí jàmbá mùsùlùmí tá a bá gbìyànjú tá a jìnà sí ìyìn tọ́lọ́ ká jìnà sí táàdẹ̀ ṣe tọ́nà ní ká ṣe eléyìn nìtumà pé ọ̀tẹ́kùlọ́ ọlọ́run pa aláṣẹ pé ẹbẹ̀rú ọlọ́run ẹpáyà ọlọ́run ọba ẹni tó bá ń sọ pé èmi o nígbésí ayé mi ìní rí ọ̀rọ̀ ọlọ́run ọba ńlẹ̀ ọ̀rọ̀ anábì ńlẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ ó wá já sí wípé yín wàá máa tẹ̀lé ráàyè ẹnìkan yín máa tẹ̀lé ọgbọ́n eré ẹnìkan yín máa tẹ̀lé ẹnìkan èmi ò ní ṣe bẹ́ẹ̀ ká iná máa ń àná ó ṣe kọba àjáfà tó kọ́ ni kọba àjẹ́ olórí èyàn ní ṣe bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe fẹ́ kárí nìyẹn subhanahu wa ta'ala bọ́lọ̀ ṣe fẹ́ kárí nìyẹn pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam òun nìkan ní ká dìmú tábà tó wá rí tọ́ta kó a gbọ́dọ̀

ó ti lẹ́tọ̀ọ́ sí ìyà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àbí kí èèyàn túbá tó bá wọ ọlọ́run ọba Allah ó lè fi ìyà jẹ nìyẹn tó bá dẹ̀ wọ ọlọ́run ọba Allah tó bá rí pé nìyẹn túbá ọlọ́run ní foríṣì mùsùlùmí inú Ramadan láwà gbogbo tí ó máa mú wa súnmọ́ ọlọ́run ká máa ṣàlàyé rẹ̀ fúnra wa gbogbo tí ó máa mú wa jìnà sọ́lọ́run ká máa ṣàlàyé rẹ̀ fúnra wa ká lè jìnà sí nǹkan náà olúwa ní yá ayyuhal ladhina amanu la tuqaddimu bayna yada illahi wa rasuli ẹ̀rí pé áyà yìí nìsín ń fún wa ní ìdájọ́ at the same time ìdájọ́ alákọ̀ọ́kọ́ ń sọ fún wa pé ọ̀ranyàn ni ká jìnà sí ìntọ́já sí kí ni o ìntọ́ takùtọ̀lọ́n nínú ọ̀rọ̀ ìntọ́ nínú wà ìntọ́ nínú ẹ̀sìn ìntọ́ nínú ìgbésẹ̀ tí ń gbé láyé sí dáadáa sí tá a bá jìnà sí bẹ́ẹ̀ a máa lẹ́tọ̀ọ́ sí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala a máa lẹ́tọ̀ọ́ sí ìyọnu ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala a máa lẹ́tọ̀ọ́ sí àforíṣẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala aya yìí sọ fún wa bẹ́ẹ̀ ká jìnà sí ń tí ọjà súnké ọlọ́run ọba àlékẹ́ Allah subhanahu wa ó takùtọ̀ ọlọ́run so ó dídí ọ̀rọ̀ ni tó ní àwọn ìfọ́síwẹ́wẹ́ tó pọ̀ nínú àdìsọ́kàn ni nínú ìbáadà ni inú wà ní ta bá jìnà sáwọn nǹkan yìí ayà yìí pè wá lọ síbi pé dandan ni fún wa ká jìnà sí bẹ́ẹ̀ náà ló ń pè wá sọ pé dandan ni fún wa ká sí kí ni o ká tẹ̀lé tọlọ́wọ́n ọba ká sì tẹ̀lé tani sallallahu alaihi wasallam ọba tọwọ́ àwọn Al-Qur'an Al-Karim àwárí àwọn ayà tó pọ̀ tí wọ́n sọ fún wa pé ati'u wa ati'u ar-rasul wa man yuti'i Allaha wa rasulahu faqad faza 'azima àwọn ẹ̀yà tí wọ́n sọ fún wa pé àní ọba là ń fẹ́ fún yín ẹ tẹ̀lítọ́ ọba ẹni bá tẹ̀lítọ́ ọba ìtẹ̀lẹ́ta Ànábì sallallahu alaihi wasallam òun gẹ́gẹ́ lẹ́sìn tọ́lọ̀ torí ẹ̀ lóhun dáwà ọ̀gbà khalaqtul jinna wal insa illa liya'budun ní tí mo torí ẹ̀dá yìí nìyẹn ìwọ tó bá máa ń tẹ̀lé tọ́lọ́wọ́ ọba nínú ọ̀rọ̀ àkídà rẹ nínú ọ̀rọ̀ ìbáadà rẹ nínú ọ̀rọ̀ muamalati rẹ ọmọ kú oríire ìwọ tó bá tẹ̀lé mà ronú kó túbá ìròrí èèyàn léyìí tó tako tí ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala so àyà yìí fi rinlẹ̀ fún wa ń sì ń pa pé ká máa tẹ̀lé tó yapa tọlọ́run tó yapa tànẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni torí pé ọlọ́run ọba subhanahu wa yóò tún ti wá lọ́nà àbòmí nínú àwọn àyà mi pé waman yata'adda hududallah faqad zalama nafsah gbogbo tó bá ti táyọ̀ àlà ọlọ́run kò tẹ̀lé anábí ó sọ ń bò mí pé mọ́nà àtọ́ ẹ̀mọ́nà kíni alìsọ̀lọ́wọ́ alìsọ̀lọ́wọ́ yóò di kúlù ummati ẹ̀sùn aljannata illa man aba gbogbo al'umma mi yóò wà aljanna illa man aba àfẹ́ntó lápọ̀ tó wà lóhun ní wọ aljanna kò sẹ́dá tó ní fẹ́ wà aljanna anábí ní bẹ́ ìwà àyàn ọ̀rọ̀ àyàn yóò máa sọ fún ẹniyẹ kó wọ aljanna ọkọ̀ lè máa fẹ́ sọ fún òfin wà aljanna arábìnrin ni man ata'ani dakhala aljanna wa man asani faqad aba sallallahu alaihi wasallam alábìnrin ni ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé mi òun ni ó ń sọ pé òun fẹ́ aljanna ẹni tó bá ti wá sọ pé wọ́n nǹkan míì tẹ́lòmíì wí tí èṣe mi ni mo wí kìí ṣe mi ni mo pè lẹ́sìn ní ń tẹ̀lé ó ti takò tèmi ànábì sallallahu alaihi wasallam ó ti kọ̀jálẹ̀ olóhùn ọ̀wọ̀ àlìjánná nìyẹn ẹ̀wọ̀ àdìsí yẹn bó ṣe ń tú àyà yìí fún wa àti àwọn àyà míì náà tó ń ṣàlàyé fún wa nípa pé ká máa tẹ̀lé tọlọ́hun ọba ká máa tẹ̀lé tànábì sallallahu alaihi wasallam dandan ni fún wa kódà àwọn àtẹ̀lé yìí ìdákejì rẹ̀ wá ní wípé tí a bá ní ohun ní tẹ̀lé tọ́lọ́n ohun ní tẹ̀lé tàbí thinkers àwọn philosophers òun ni wọ́n máa tẹ̀lé àwọn ìròrí wọn ẹniyàn ti ṣe lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ẹniyàn ti kọjálẹ̀ pé wọ́n wọ alìjánná nípa pé kọ̀tẹ̀lé tàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam so ìdájọ́ kíyàn máa yapa tọ́lọ́hun kí a máa ya pàtà níbi wa Muhammad sallallahu alaihi wasallam haram ni o haram ni o kí kálukú wá wo ọ̀nà gbà tá ń gbà táàfin yapa ọ̀rọ̀ lọ́n káwọn ọ̀nà tá ń gbà táàfin yapa ọ̀rọ̀ níbi sallallahu alaihi wa alihi wasallam kí a túbá torí pé balil insanu ala nafsihi basira sabatu ma ilé gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn àwọn ìpé ẹ̀ṣẹ̀ ni kí a máa yapa ọlọ́run ẹ̀ṣẹ̀ ni kí a máa yapa annabi sallallahu alaihi wa alihi wasallam ẹ̀ṣẹ̀ tá a wá wí yìí ó lè kúrò ní mùjárọ́dù ẹ̀ṣẹ̀ nìkan o kó ọkàn kúrò lẹ́ṣẹ̀ lásán ó padà tún lè di bídà ó lè di àdádálẹ̀ òun tún ní agbára ju ẹ̀ṣẹ̀ lọ mo fẹ́ kọ́ ẹ gbọ́ mi yé haramu òun ni tí yẹn bá ṣe èyàn ti ṣe lọ́wọ́ bá lékè Allah subhanahu wa ta'ala so ó tó wá ṣe tí ó dáa ó tó wá rí pé nǹkan mímọ̀ pé ó dáa àbí àṣetán ni lù ọ́ tí fi wájá sí pé ọlọ́ kó sínú tí ń jẹ́ ọba àníkẹ́ ọlá lẹ́gbàá ẹlọ́wọ́ rántí kò ti ṣe ọba èyí tá ń pè ní ẹ̀ṣẹ̀ yìí ó lè kú lẹ́bù ẹ̀ṣẹ̀ kó lọ di àdádálẹ̀ kọjá sí pé n ti wá lẹ́lẹ́ṣẹ̀ nìkan ó ti wá di aládàádálẹ̀ tí ń ṣe wọ́n wá pè nígbà tó bá já sí wípé èyí tó ń ṣe yìí ọwá ti ti lọ o ti sọ́ di ẹ̀sìn ọlọ́wọ́ ọba àlíkẹ́ ọlá subhanahu wa ta'ala o ti sọ́ di ìlànà tó ń rìn tó tún fi àwọn èèyàn sí tí wọ́n sì ń sọ fún ọ pé in tó ń ṣe ọtakùtọ̀ lọ́hùn tó Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìfẹ́ ẹnu o tún ká nǹkan yẹn fún ẹ̀sìn tó já sí wípé o tún ti lẹ́mìí pé o tún máa ju ó ti kúrò ní ẹ̀ṣẹ̀ nìkan ẹ̀ṣẹ̀ ló fi bẹ̀rẹ̀ ọba lọ já sínú bídà látara nǹkan pé kí ni o kò gbọ́ ń tọ́lọ̀ ọba àlekè ọlá wípé la tuqaddimu bayna yada illahi wa rasuli ó tó lè fún bídà tó padà wá di ṣírkù tí ó di kúfùrù mẹ́yà lọ́wọ́ nígbà tó bá tún rí wípé ń tó ń sọ yìí gan òun náà lọ̀nà ìtọ́lọ́wọ́ bá sọ tánàbí sallallahu alaihi wasallam tó bá tún wá ṣe kí ni o tó bá tún wá sọ nǹkan yẹn di halal mara rẹ̀ lọ́wọ́ ó sọ di tọ́tọ́ tó sọ ní tọ́já sí wípé ó tún ṣe kí ni o ó tún ṣe kúfúrú pẹ̀lú ẹ̀ nítọ́lọ́ ọba lè kẹwàá lásọ àwọn àgbọ́yé yìí ní ń bẹ lọ́dọ̀ àwọn àfá àlùsùnà tí wọ́n fi máa ń sọ fún wa pé ewúláńlá ń bẹ níbi kí ẹ máa takùtọ̀ lọ́hùn ewúláńlá ń bẹ níbi kí ẹ máa takùtà níbi lọ́wọ́ àtànẹ́bì náà

láti mọ̀ yí pé a àti nǹkan yìí àti nǹkan tí ó dáa ni nínú àwọn àpèjúwe fún àwọn ilé ìta ti ṣàlàyé lánàá tó jẹ́ àwọn àpèjúwe tọ́já sí pé kò sí nǹkan méjì a lè pè tó ju pé ìtọ́lọ̀ ní ká jìnà sí yìí àìjìnà sí iná nìkan náà ọlọ́run tó ní ẹ má gbé nǹkan nínú àwọn tẹ́bà ṣe ẹ má gbé ìròrí àwọn èèyàn kan ẹ má gbé síwájú ọ̀rọ̀ ìmí ọlọ́wọ̀n ọba ìtẹ́ ẹ̀ bá ń ṣe tẹ́bá wá já pé kẹ́ẹ̀ tó ṣe ẹ pé kí ni ìdájọ́ ọlọ́wọ̀n ọba kí lànà bí wí sallallahu alaihi wasallam tẹ́bá tó wá rí pé ah, ọlọ́lọ́run ní bismillah àyíká fẹ́ ṣe yí wọ́n ní ò mu wọ́n lànà sallallahu alaihi wasallam ò ṣe bẹ́ẹ̀ ànábì ò pawọ́ láṣẹ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ apá sí eléyìí ni wọ́n nínú àwọn àpèjúwe yẹn òun wá ni in tí ó ṣe dédé àsìkò tá a wà yìí kí ni nǹkan náà òun náà ni àwọn náfílà òru èyí tí wọ́n máa ń pè láwọn mọ́ṣáláṣí míì tọ́rọ̀ súnà ò tí yé wọn tàbẹ̀lọ́ ọba àríkẹ́ ọlá subhanahu wa ta'ala kó jẹ́ kó yé wọn kí a ni olóhun ó jùrí ọlọ́wọ́ ọba ni olóhun fẹ́ o tóhun ka Qur'an òun fẹ́ yẹn náfílà ẹ̀mí dáadáa lọ́lọ́run ní láti fi súnmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ti sàlàyé fúnra wa nípa pé ìtọ́lọ́run fi ń gbaṣẹ́ kẹ́mìyàn máa kí ẹ lẹ́mí dáadáa èyí sóhun nìkan lọ́lọ́run fi gbaṣẹ́ rẹ̀ ó tún gbọ́dọ̀ wá wo kíkílà Nábì wí sallallahu alaihi wa sallam kó tó ṣe orítẹ́mi rẹ̀ bá mọ́jú bẹ́ẹ̀ lọ tó wájá sí pé tó ń ṣe yẹn pẹ̀lú súnà Nábì sallallahu òfin tọ́lọ́ ọba àlékè ọlá tó gbé kalẹ̀ tó ní o jìnà sí ìmá ayapa nábì ajẹ́pọ̀ jìnà sí nìyẹn ó sì máa lọ yan náfìlà ó sì nígbà pé náfìlà tó ń yàn yìí ó tún ṣe lọ́wọ́ ọba àlékè ọlá ń bẹ̀ tó ìwà jẹ́ ẹ̀ṣẹ̀ fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ọjà ń pè ó tún ti kó sínú bídíà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a ṣe náfìlà táwọn yẹn máa ń pariwo pé náfìlà òru òní rákà mẹ́rin sálámà méjì fásíà gan fásíà mẹ́rin kúrúwọ́ gbogbo àwọn náfílà yìí wọ́n tún lọ lẹ́ mọ́ṣálásí míì wọ́n tún máa anọ́nsẹ̀ nínú microphone mọ́ṣálásí míì káàmọ̀ yìí pé náfílà yìí kí ní pìlẹ̀ rẹ̀ níbo ló ti wá ìdí ànábi pawá láṣẹ rẹ̀ ìdí ànábi sọ fáwọn sàábé bẹ́ẹ̀ ní àsìkò ànábi sallallahu alayhi wa sallam owó ló tẹ́tí sí mi ẹjẹ́ lọ mọ̀ yìí pé annabi sallallahu alayhi wa alihi wa sallam kò sí tọ́jọ bẹ́ẹ̀ kí anábì wá pín náà fílà pín ẹ̀yìn ráka mẹ́rin sálámà méjì fásí akọ̀ọ̀kan lẹ́mà kí ń bẹ̀ kúrò aláwọ̀ márùn márùn tẹ bá ya qayyum ya qayyum kan àbí ọgọ́rùn sallallahu alayhi wa sallam abọ́gọ́rùn challenge mi tí wọ́n ń fún orúkọ kan ní náfílà ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọjọ́ra wọn tí ń fún ìṣúra ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọjọ́ra wọn tí ń fún orúkọ ọlọ́wọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọjọ́ra wọn wọ́n ní challenge mi challenge gbogbo àwọn afọ́ súnà tí wọ́n bá ti takorú nǹkan bẹ́ẹ̀ nípa pé kò sínú súnà Nabi sallallahu alaihi wa sallam wọ́n tó ń pín bẹ̀rù ọlọ́wọ̀n ọba la tuqaddimu bayna yada illahi wa rasulihi kò sínú súnà kò tọ́lọ́wọ̀n kọ́ láti ẹgbẹ́ àtìkẹyẹ náfílà kí wá ní súnnà tàáṣe tàbí súnmọ́lọ́n súnnà tàáṣe tàbí súnmọ́lọ́n òun náà ni kìyàmù lè òun náà ni ìmá dìde lóru tánàbí ti kọ́ wa tẹ́lẹ̀ òun náà ni tàrọ̀wí tánpé ìdíkò yẹn náfílà fún Ọlọ́run Allah subhanahu wa ta'ala tó bá yẹn náfílà fún Ọlọ́run Allah subhanahu wa ta'ala Ànábì sallallahu alaihi wasallam a máa yẹ rákà mọ́kànlá a máa yẹ rákà mẹ́tàlá ní jojojúmá sallallahu alaihi wasallam in tó lè mú ọ yẹn náfílà tí ó tó mẹ́tàlá òun náà ní wípé òun pé ah ìyìn lágbára rẹ̀ wọ́lọ́wà nítọ́ bá fẹ́ yíyàn sáàrí pé wítìrí wà ń bẹ̀ nígbà tó tó bá sì kí wítìrí tẹ́lẹ̀ àmọ́sáwá sokùn mọ́yàn lọ́rùn pé dandan òru tòní yìí o mẹ́jọ lẹ́gbọ́rọ̀ yàn òru tòní yìí o mẹ́fà lẹ́gbọ́rọ̀ yàn eléyìí yóò lẹ́rìí gbìyànjú intanẹ́bì ṣe ni kò ṣe gbìyànjú kọ́dà tó bá lè dìde ó lè jòkó tó bá lè jòkó ó lè rọgbọkú tí ó já sí pé ó yàn kí ni ó yàn náfìlà yìí bá níbi ṣe máa ń yàn nìyẹn sọ́ sallallahu alaihi wa sallam ànábì wá ní fún wa ló kọ́ lọ́hùn kan nípa pé tàbájú wá sálámà nǹkan báyìí láàmàwí wọ́n náà bẹ́lọ́n pẹ̀lú ìtọ́bá wọnú kọ́ lọ́hùn bẹ́lọ́n pẹ̀lú tọ́bá ọlọ́run kò fi bẹ́lọ́n ọba lè kí ọlá subhanahu wa ta'ala tí wọ́n fẹ́ súnmọ́ ọlọ́run ọba náà ni súnmọ́ ọlọ́run bá ànábì ti júwe fún wa wọ́n súnmọ́ ọlọ́run ọba pẹ̀lú bí àwọn èèyàn ti ń júwe tó já sí pé ànábì ò rán wọn ọlọ́run ò wọn bẹ́ẹ̀ àwọn náà kàn rúrí náà ní pé à náfìlà dáa ẹjá gbé kalẹ̀ fáwọn èèyàn kan máa yìí hàn ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé suratul hujurat ó sọ fún wa pé ya ayyuhal ladhina amanu la tuqaddimu bayna yada illahi wa rasulihi ẹ ẹ̀yin mùsùlùmí òdodo gbogbo tẹ́ bá ṣe ẹ bèèrè pé kí lọ́lọ́wọ́ bá wí kí lànàbí wí báwo làwọn a máa kí nìkan tó jẹ́ súnnà ẹgẹ́ bá ti sàlàyé fún wa kíyàsì màkí ni ètè súnà tó já pé wọ́n máa jẹ́ bídà yóò máa jẹ́ kìláàfù súnà nígbà tí èèyàn bá ń ṣe yóò máa já sí fọ́ tako súnà ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àpèjúwe míì òun náà ni àwẹ̀ gbígbà nínú Islam tàbá fẹ́ gba àwẹ̀ náfílà tí wọ́n fẹ́ fi súnmọ́ bá lékè àdínsọ́lọ́wọ́ rẹ̀ sẹ́là ní àmọ́gbà tó bá pé ọdún léyá ni àwọn àyáhù tashrik àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ léyá ọjọ́ mẹ́tẹ̀ta yẹn náà àdínsọ́lọ́wọ́ rẹ̀ sẹ́là ní àgbúrọ̀ gbà kẹ́nìkan torí pé wọ́n sọ fún bọ́wọ́ anú Suratul Hujurat Ọlọ́run ní tá ànábì bá ní àmọ́ṣe kámọ́ṣe ní tá bá fẹ́ ṣe ká bèèrè kí lọ́wọ́ bá wí kí lànábì wí báwo làwọn sàábé ṣe gbọ́ yín ọwọ́ ọdún sọ́rọ́tò Hujurat ọwọ́ àfihàn yẹn lẹ̀ tó bá fẹ́ wá gbàwẹ̀ lẹ́yìn tó bá súnnà mu ọwọ́ ògbéjọ́ lànábì ní ká gbàwẹ̀ Thursday tó bá fẹ́ gbọ́ ọjọ́ Friday ẹgbà Thursday and Friday àbíkẹ́ ẹgbà Friday àti Saturday tó bá fẹ́ Saturday ẹgbà friday mọ́ saturday àbí ẹgbà saturday ẹgbà má ọjọ́ yawmul ahad anábísà láì fún wa ayyamul bídì wà ń bẹ ọjọ́ mẹ́ta mẹ́ta ní gbogbo oṣù ọjọ́ ọrùn ọwà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú àwẹ̀ ni gba ọ̀nà tá nábì jù fún wa kó o fi gba àwẹ̀ kó fi lè rúṣùrí ẹ má sọ pé ẹ máa ṣe ntọ́yapa sí ọ̀rọ̀ ọlọ́run ntọ́yapa sí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn apèjúwe táwọn èèyàn ń ṣe tọ́já sí wípé wọ́n ń ṣe lọ́wọ́ ọba ń bẹ̀ ó dẹ̀ṣẹ̀ fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ó ti di bídà fún ẹlòmíì òun náà ni àzùkárù ba'da sọ̀lá tá a bá ń kírun àwọn àzùkárù tá a máa ń ṣe ìtọ́lọ́ ní ẹmọ́ ìyàpò òfin ọlọ́run ẹmọ́ ìyàpò òfin àníṣọ́lọ́wọ́ àdìwọ̀sẹ́là wọ́n sì ń ya pa rẹ̀ wọ́n sì tún pè lẹ́sìn ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí mi tí wọ́n bá sálámà ń bẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n máa wí lẹ́yìn ìgbà tó bá sálámà ìwọ̀n ọ̀ràn àyàtá àwọn mí ò ti la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam astaghfirullah astaghfirullah ní tí wọ́n wí ọ̀rọ̀ tó dáa ṣùgbọ́n ìgbà tí wọ́n ń wí yí àsò tí ó dáa ní àsò yẹn kọ́lá níbi sallallahu alaihi wasallam sọ fún wa bọ́n ṣe yẹn náà bẹ́ẹ̀ kọ́lá náà bí júwe fún wa la tuqaddimu bayna yaday illahi wa rasulihi wattaqullah ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ọba níta náà bí júwe fún wa ní kẹ́ẹ̀ ṣe bó ṣe ní ká ṣe ní kẹ́ẹ̀ ọlọ́run fẹ́ràn nẹ́bí sallallahu alaihi wasallam ẹlòmí ọmọ ọmọ kékeré ni ọ dàgbà bá táwọn òbí rẹ̀ ń wí bẹ́ẹ̀ ni ẹlòmí sì ń bẹ tí wọ́n ti ń sàlàyé irú nǹkan báyìí fúnà tí ń sagiri ẹjá sí pé nǹkan òkú ló burú bẹ́ẹ̀ síbi la ilaha illallah láwí astaghfirullah láwí gbogbo àwọn nǹkan yìí ọ̀rọ̀ tó dáa ni ẹ ti ní àmọ́ wí má kútùbù súnnà ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ò ṣe bẹ́ẹ̀ àwọn àkánákà rúrí ni wọ́n gbé kalẹ̀ fún yín bẹ́ẹ̀ lẹ́yìn wá ń tẹ̀lé lánàá yẹn ẹ̀yin wá tún sọ́dẹ̀sìn ẹrù pẹ́sìn ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ọba ń sọ fún inú súra ìpè la tuqaddimu bayna yada illahi wa rasulihi wattaqullah ẹ má yapa ọlọ́wọ́n ẹ ọ̀ràn ọ̀ràn

àwọn mọ́sálásí ní àwọn nìtò àdúgbọ́ lẹ́kṣọ́ súnà wọ́n ni sáà nẹ́bìnrin àmà wíri wọ́n máa rí lápapọ̀ Allahumma anta salam wa bika salam tabarakta ya dhal jalali wal ikram ó tún máa wí papọ̀ bẹ́ẹ̀ eléyìí náà ó tún jẹ́ àṣìṣe ó tún jẹ́ èyí tó já sí àwọn àzikáàrù tẹ́ ń wí àwọn àlùfáàsù tẹ́ ń wí tó bá jẹ́ àlùfáàsù súnà ẹtún wá gbọ́dọ̀ wí níbàámu pẹ̀lú bí súnà ti júwe fún wa kì í ṣe pé ẹ̀ka máa ara yín pé ẹja máa wí báyìí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí tó jì sí irú àwọn nǹkan báyìí kọ́lọ̀ kó bá wa yọ wọ́n bẹ́ẹ̀ kí wọ́n ọba wọ́n sì lè tẹ̀lé mọ́ṣáláṣí míì nínú àwọn ọmọ wí àwọn tó ní wọ́n tún pé kí ló dé tẹ́ ń wí àwọn àdìkárò yìí ilé kéwú tẹ́ ń pe àpèmọ́ra súnà àbí ilé kéwú tẹ́ ń pe àpèmọ́ra pé ń tẹ̀lé kìtàbù ọlọ́run ọba tẹ́ tí wọ́n ń wúrù nǹkan báyìí kí ni ó dé táwọn èèyàn fi ń sálámà nínú òun jímà ni nínú òun ọ̀rọ̀ yẹn tẹ́ wúrù nǹkan báyìí

wọn láti ṣàlàyé fún ara wa yẹn ìmáàmù kan mọ́ṣáláṣí kan wọ́n ní pé àwọn jàmá mọ́ṣáláṣí àwọn tó ti lágbọ́yé pẹ̀lú àwọn tí wọ́n ti lágbọ́yé tí wọ́n bá ti sálámà àwọn bá ti la ilaha illallah astaghfirullah àwọn sọ yìí pé ẹ má wí má o ní tí wọ́n lẹ̀ àdkárù ba'da salawati mafruda sọ yìí àwọn tá ma wí tàbá wá ní ìmáàmù mọ́ṣáláṣí jímà

ìmáàmù nǹkan báyìí ní ṣẹlẹ̀ mọ́ṣáláṣí nígbàtà bá kírun ọ̀ràn yàtá èwo lọ́nà táwọn tí wọ́n ń ṣe àzikáàrù tọ́já sí wípé ọyàtọ̀ sí súnà òun ni ọ́ráìtì ni àbí àwọn tí wọ́n ń ṣe àzikáàrù tí wọ́n gbé kọ́ yẹn pé táàmù wíri lẹ́yìn mo ṣe wà ní súnà alaihi wasallam ìmáàmù bá dààmú látara ń pa pé ìmáàmù ní istiqama ìmáàmù náà ò ní ọjẹ́ ìmáàmù kàmá wàjẹ́dínà aléhì ábá àná ìgbà tí máàmù ó dájọ́ ọba ní méjèèjì ní alẹ́ màá wí subhanallah méjèèjì báwo láà máa wí ámàṣẹ́lá ilaha illallah azùmáṣe ìtàn gbé kọ́ wala hawla wala quwwata illa billah ẹ̀dàkùn ọgbà wata bá jẹ́ ìmáàmù ẹjí tí a máa ṣe tàhárí súnnà kí a máa makíní jẹ́ súnnà kuma da pé a máa jẹ́ ìmáàmù nínú àwọn àpèjúwe tí a mọ́ wá nìyẹn lórí yá ayyuhal ladhina amanu la tuqaddimu bayna yaday illahi wa rasuli nínú àwọn àpèjúwe mi òun náà ni atabarruj kí náà pè ní tabarruj òun náà ni kóbìnrin múra bó ṣe múra yẹn kí a máa rí etí obìnrin níta kí a máa rí ọrùn

ọlọ́run ní má takò ní ó sì ń takò ọlọ́run ìwọ mùsùlùmí lóbìnrin ó sì ń ọlọ́run aya hijabu wọn náà Qur'an ọlọ́run bá ṣe lọ́rọ̀ gbogbo tí ń obìnrin mùsùlùmí pátápátá pé hijabu ní kẹ́ máa lò hijabu sharia ọlọ́run ọba gbé kalẹ̀ pé nǹkan tẹ́ máa lò lélẹ́yìn látara pé tó jẹ́ tọ́lọ́run bàbàrà rẹ ọwá ní pé wọ́n lajú wọ́n wà tí wọ́n jẹ́ western yàrí àwọn western ideology lọ wá ń tẹ̀lé wọ́n fi fún ara rẹ̀ o ń sọ intanẹ́tì sọ fún ọ pé gbogbo àlúmọ̀ mi ní wà lè jẹ́ nà fẹ́ tó bá kọjálẹ̀ wọ́n na ń kọjálẹ̀ pẹ̀lú wà rẹ̀ o ọ ń kọjálẹ̀ pẹ̀lú múra rẹ̀ o ibi tó ti lè ṣíra rẹ̀ lẹ̀ tó lè ṣe rẹ̀ lẹ̀ rẹ̀ fún ọ àwọn jáde rẹ̀ o sí rẹ̀ tó ibà yìí nìsín ọlọ skúù ni ẹ̀yọ́ ọmọ skúù ẹbẹ̀rù ọlọ́wọ́n ọba ẹ̀yọ́ ọgá skúù ẹbẹ̀rù ọlọ́wọ́n ọba gbogbo ìmúra táwọn yìí múra tí wọ́n jáde wáyé fìtínà ńlá ni ó máa jẹ́ fún àlùmà fìtínà ńlá ni ó máa jẹ́ ń ṣe léyìí nípa pé ọlọ́run ní hijab ní kẹ́ òfin ọlọ́wọ́n ọba nìyẹn anábìdí ẹjú ẹ bẹ́ẹ̀ anábìdí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn sàábíyàt lóbìnrin bẹ́ẹ̀ làwọn ọmọ nábì sallallahu alaihi wa sallam kí wá ló ṣẹlẹ̀ tí wọ́n tó wá jẹ́ mùsùlùmá tọ́já sí wípé ọwá di pé tí wọ́n bá múra wóró pé ìtọ̀wọ̀ yìí kò fìtì ẹ́ tó báwo ló ṣe wá wáṣọ ó lo chin ó lo gold ó wá dá nǹkan bò ó wá sọ pé wọ́n jáde lọ à kò sí ń tẹ̀lé ọlọ́wọ́n bá bábára rẹ̀ ó specialize rẹ̀ pé mùsùlùmí ni wọ special ni ọ láàrin àwọn èèyàn àìkògbẹ́sìn yìí rẹ̀ wọ́n fi máa wò pé náà wọ́n sàfẹ́ jọ àwọn tí ò ní ìmánì náà ni má ṣe bẹ́ẹ̀ àwẹ̀ ló ń gbà yín nísìn ìrìn tó wá fẹ́ kírun àwọn mímọ̀ ń dáṣà tó ẹgbẹ́ wá fẹ́ kírun wọ́n wà lọ ìjáàbù lórí irun wọ́n bá ti wá kírun tán wọ́n sì dànù wọ́n lọ bí iṣẹ́ ni wọ́n lọ skúù ni subhanallah kí lọ fẹ́ sọ fọ́lọ́wọ́n ọba ìjọ tó bá pàdé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala eléyìí nínú àwọn àpèjúwe táwọn èèyàn fi ń ṣe lọ́wọ́ táwọn èèyàn fi ń kó sínú ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ bá ní bákan náà ni azina ọlọ́wọ́ bá ní kí Allah subhanahu wa ta'ala ó ní zinatari yẹn haramu ni ẹ má ṣe o anábì júwe sallallahu alaihi wasallam ó jíṣẹ́ ọwá gbé nìká kalẹ̀ tó ọ̀nà tí ó gbà súnmọ́bìnrin lọ́nà ẹ̀tọ́ òun ní kó lọ ṣe nìká tó bá sì lágbára máa gba àwẹ̀ ó wá já sí wípé mùsùlùmí tí wọ́n ń ṣe zìnà ọmọ ìpé òun náà áyà tí a ń kà yí bá wí nípa pé yí tó ń ṣe yìí ò nínú ọ́fíìsì ni nínú ibiṣẹ́ ni nínú mọ́tò ni gbogbo àwọn oríṣiríṣi ọ̀nà tí a ti mọ̀ wípé ìgbà tó ń ta'ala ó tú bá kúrò mbẹ̀ ní ìtorí pé nítọ́lọ̀ ń gbé kalẹ̀ tó ní nǹkan báyìí ní kẹ́ ẹ máa ṣe òun náà ní aníká tí yóò bá tó wá ṣe nìká yóò máa lọ kó sínú àsìfá tí ń ṣe àzínà kí ẹ máa yí pé àwọn tí wọ́n máa ń jẹ owó èlé àwọn olówó èlé àwọn onírìbá ọlọ́wọ́n ọba àlékẹ́ ọlá bínú sí ọlọ́wọ́n ọba àlékẹ́ ọlá ló wọn ọ̀fẹ́ gbogbo ẹni tí bá wá mú ideology rìbá wá tí wọ́n ń sọ fún ọ pé ẹ̀ tó bá wá gba loan five percent péré náà ni wọ́dà kó jẹ́ one percent wọ́dà kó jẹ́ in tó tún jẹ́ half one percent káwọn yìí pé rìbá ni rìbá ń jẹ́ ọlọ́wọ́n bá ní ẹ má ṣe bẹ́ẹ̀ wọ́n tún ń ṣe ìtọ́lọ́run sọ fún ọ púpọ̀ ọmọ ṣe náà ló tún wá ń ṣe ìtọ́nà ni ọmọ ṣe ló ń ṣe ó sì ń bá wa gbáwẹ̀ ó ń bá wa kí ásámú ó ń bá wa kí tààrọ̀ òwúyẹ̀ àsìkò rí fún ọ láti túbà torí pé rìbá ní agbára débi pé ọlọ́run ròyìn ìyà tí ó jẹ gbogbo ẹni tí ń gba rìbá nínú Suratul Baqara kí àyẹ̀mọ̀ wa tọ́ sí ọ ìwọ́n máa yá mi jáwọ́ ń bẹ́ẹ̀ túbákù ń bẹ́ẹ̀ kò lè rí àánú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run gbé bísínẹ́sì kalẹ̀ tó bá bẹ́ ṣe bísínẹ́sì tọ́wẹ́ lówó má gba ọ̀nà rìbá láti lówó lọ ṣe bísínẹ́sì albẹ́yà lọ ṣe kátàkárà bísínẹ́sì tó bá máa ṣe lọ ṣe lọ́nà islam tó gbé kalẹ̀ fún wa kò fi lè rówó ọjẹ ni ó mú ni kò fi lè tún rí àánú ọlọ́wọ̀n bá ń bẹ̀ àmọ́kọ́ wá máa lọ gba rìbá káàkiri ẹ̀yin onílòònù níbi iṣẹ́ ẹ̀yin onílòònù ní cooperative ẹ̀yin onílòònù ní gbogbo tẹ́ ti gba lóònù káàkiri gbogbo lóònù tó bá ti ní interest nínú ẹlọ́mọ̀ yìí pé ọlọ́wọ̀n bá lè kí ọlábínú sí o ẹni tí máa ń gbà káàmọ̀ pé ẹni yẹn ń ṣe kí ni o ń ṣe ń tọ́lọ̀ wọn bá ní kọ́ mọ́ ṣe ń ṣe sí kí ni o ń ṣe ń gbé ń gbé gidina ń tọ́lọ̀ wọn bá lè gbọ́lá ní ìgbọ̀rọ̀ ṣe ìyẹn ni wípé ń takò tọ́lọ̀ wọn bá ń takò tànàbí sallallahu alaihi wasallam ẹ̀ṣẹ̀ láńlá ni wà yìí tó já àwọn nǹkan yìí ó jẹ́ ń wípé áyà yìí bá kó wa wáwí nípa pé la tuqaddimu bayna yaday illahi wa rasulihi òun náà ni ká mú áyà ọlọ́wọ́n ọba al-Qur'an àbí hadith anabi sallallahu alaihi wasallam àbí àwọn adhkar káwá tó jọ fún ara wa kálá fẹ́ máa lò gẹ́gẹ́ bí àṣírí kan ń bẹ láwùjọ tá wà yìí ń bẹ nínú àwùjọ tá wà yìí àwọn àfá aláṣírí àwọn àfó oníwárakàtà tí náàrí àwọn àfó onífẹ́wáyà àbí àwọn oníkùndí ẹlọ́wọ́ tí wọ́n tó jọ nù kùndí ẹlòmí lè kọ orúkọ Ànábì sallallahu alaihi wasallam kó wá bùn ní ojú kó wá fún méjì lójú kó ní pé táwọn bá bẹ́ẹ̀ ṣe táwọn bá bẹ́ẹ̀ sà báyìí làwọn ṣe máa ń ṣe la tuqaddimu bayna yaday illahi wa rasulihi níbo ló ti rí lẹ́yìn sọ́dọ̀ Ànábì ló ti rí ní Abu Bakr Siddiq gbogbo ẹ̀yin tẹ́ ń ṣerú nǹkan báyìí kò sínú nǹkan tẹ́ kò sójú bídà lọ ẹjá wọn bẹ gbogbo báwọn yẹn ṣe ń lo alukur'an bí wọ́n ṣe ń lọ́rọ̀ ọlọ́run ọba láti bá wọn ń sáà ní ẹlòmíì wọ́n ka kur'an wọ́n ka sẹ́yìn ọwọ́ wọ́n fi lulẹ̀ àwọn àmì wọ́n ká wọ́n ní sẹ́lúlà gbogbo àwọn nǹkan báyìí káàmọ̀ yìí pé nǹkan tá ń ṣe iṣẹ́ Ọlọ́run Ọba alékiọlá ni iṣẹ́ Ọlọ́run Ọba alékiọlá ni subhanahu wa ta'ala tí Ọlọ́run Ọba alékiọlá ò sì sí kí ni Ọlọ́run Ọba ò sì fẹ́ àpòjúwe mi òun náà ni tá mẹ́nubà fírílànà al-khuruju ala wọ́n rà nábi síwa Ọlọ́run náà sọ́nà al-Qur'ani ó ní àti yá ayyuhal ladhina amanu àtíyù Allah wa àtíyù Rasula wa ulil amri minkum ẹ̀yin tí ẹ ẹ máa gbọ́ ọba ẹ máa tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ẹ máa tẹ̀lé ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wa sallam ẹ wọn bil ma'ruf ká máa wọn ní gbogbo ti jẹ́ tó já sí wípé ìtakò olórí ìgbógun ti olórí òun làwọn wá sọ́ dìlànà kámọ̀ yí pé irú àwọn bẹ́ẹ̀ ayà ìbá wọn wípé yá ayyuhalladhina amanu la tuqaddimu bayna yada illahi wa rasulihi wattaqullah ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ọba ẹ bẹ̀rù Ọlọ́run ọba ẹ jìnà sí in tó òfin Ọlọ́run ọba ó tàpá sí ká sọ pé a against the government sunna nabi sallallahu alaihi wasallam ó tako ká sọ wípé a against the government ká ní kí ló wà ń bẹ́ ó wà ní constitution constitution ta ni constitution tọ́lọ́wọ́n ọba àbí ti yín gbogbo àwọn wọ́n káàkiri kò sí nǹkan tó jẹ́ ẹ̀hónú tó wá jẹ́ wọ́rọ́ tó wá jẹ́ peace nínú àwọn orúkọ nǹkan bẹ́ẹ̀ nípa pé ọlọ́run sọ kí lọ́lọ́run bá sọ nípa tá a fẹ́ ṣe yìí kí lọ́nà bí sọ nípa tá a fẹ́ ṣe yìí àwọn àti sọ ni ẹ kí ni o ẹ má tako wọn o ẹ má gbọ́rọ̀ sí wọn lẹ́nu ni o tí wọ́n bá ti ní bá èyí tí a fi parí nínú àwọn àpèjúwe tá mú wá òun náà ni àtàhàzùbò àtàhàzùb nínú àwọn tó já sí pé àwọn èèyàn ń ṣe tó já sí pé ọtakùtọ̀ lọ́wọ́ ọba ọtakùtà nígbà Muhammad sallallahu alaihi wasallam òun ni kí ẹ máa fọ́ọ̀mù tí ń jẹ́ pátì kí ẹ máa fọ́ọ̀mù sí lórúkọ ẹ̀sìn wá fi súnà níbi ilẹ̀ sallallahu alaihi wasallam wá má tẹ̀lé wájá sí wípé òun náà fẹ́ fọ́ọ̀mù ẹgbẹ́ kan lórúkọ ẹ̀sìn tọ́já pé àwọn èèyàn máa tẹ̀lé sọ ọlọ́run ọ̀fẹ́ ilé tí a bá ń ṣerú nǹkan báyìí ó ìlànà tọlọ́run ọba ó ìlànà ti sallallahu alaihi wa sallam kí là ń pè ní ẹgbẹ́ ẹgbẹ́ ó di tọ́já sí pé ó dàrú máwọn ẹlòmíì lójú wọ́n wá ní pé ẹ̀ ń pa àwọn kan jama pé lájàmá àlájàmá àbá àti ń sọ̀rọ̀ nípa lájàmáàd kò sí tí pé wáyà wá jẹ́ ẹgbẹ́ oríṣiríṣi pé báyìí nìsín kò sí jàmáàd jàmáà wáhídà ní bẹ jàmáà kan ṣoṣo ní bẹ ìgbà táwọn tí wọ́n fẹ́ dárújúlẹ̀ tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ náà jáde àwọn bá tún pariwo pé ẹgbọ́ wọn lájàmáà tí jàmáà kọ́lẹ̀ yìí náà wala hawla wala quwwata illa billah jama'a ta ba jẹ́ òun náà ní ká jẹ́ jama'a ahlus sunnah wal jama'a jama'a kan ṣoṣo tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ nìyẹn nítorí pé ìmá jẹ́ ẹgbẹ́ oríṣiríṣi ó tako súnà ó tako kitab ó tako súnà ní sallallahu alaihi wasallam àyà kọ́ ní alukur'an tó ní kí ká má ti kí ni o ká má fi yẹn lẹ́yìn lẹ́ ṣẹ́rí ìkàtà ń pè ní ẹgbẹ́ tábà ní jama'a kan bẹ àwọn jama'a asalafiyya àbí ká ní dáru salafiyya àbáwọn jama'a jama'a yẹn lójú ẹlòmíì tí wọ́n lágbọ́yé ẹ̀sìn yóò máa sọ wípé ṣé àwọn náà ń ṣẹgbẹ́ àwọn tó jòkó sí yín tó jàmáà nǹkan bọ́ nìyẹn ẹ̀sìn máa ní òsì jàmáà kò sí jàmáà ní kúkúrú èsì sírù nǹkan bẹ́ẹ̀ òun náà ni wípé ihun tí wọ́n ń sọ fún wa ni pé kí ni ń jẹ́ ẹgbẹ́ gangan fún ara rẹ̀ lórúkọ ẹ̀sìn Islam tako òun náà ni ó lè jẹ́

tó ti kú ìjọ́ ordinary ti ṣe òun ni kó wá rí ideology rẹ̀ yẹn ó rí tí ń pèpè sí yẹn kó wá rí ní ìtọ́já sí wípé ni kó tún wá máa pè àwọn èèyàn síbẹ̀ káwọn èèyàn tún wá pọ̀ lórí irú nǹkan bẹ́ẹ̀ ó sọ nǹkan yẹn di ẹgbẹ́ tẹ́bá gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá dáadáa tó sí wípé wọ́n ní oríṣiríṣi àbó ní ṣiríṣi ìjàmá tó já sí pé kí ni wọ́n pèpè sí bí jàmá ṣe lè pọ̀ tó láyé káàkiri ayé tá bá ti wo kí ni wọ́n gbé lọ́wọ́ tí ò bá ti sí ìròrí míì tó tako kitab kò sí ìròrí míì tó tako súnà mọ́ṣe lè wùká pọ̀ tó láyé jàmá kan láti ní gbogbo wa lẹ́ẹ̀kan sí jàmá kan òun gbogbo jàmá àti tí ń bẹ káàkiri pé gbogbo Ìlọrin yìí aláwọn jàmá tó pọ̀ aláwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó pọ̀ lẹ́kọ̀ọ́ níbàdàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá káwárí gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ yẹn káwá òpé kí ni wọ́n ń pèpè sí ẹni kí ni àjẹ́ndà wa awárí wípé ìpèpè tí wọ́n ń pèpè gbogbo ìlànà tí wọ́n ń rìn kò sí ìkankan bẹ́ẹ̀ tó tako kìtàb kò sí ìkankan tó tako súnà Nabi sallallahu alayhi wa bal wọ́n bẹ lórí usulu ahli súnà ṣàyẹ̀wò máa wò pé wọ́n pọ̀ wọ́n bẹ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ aláìmọ̀kan ni ìròrí yẹn ìròrí aláìmọ̀kan ni ìròrí yẹn tó fẹ́ dàrú jùlẹ̀ ni bí ẹ̀jẹ̀ lòkọ́ pọ̀ tó láíláí níbi tí yẹn bá pọ̀ sí tó bá já sí lórí kìtàbà tí súnà náà ni jàmá kan ni wọ́n kọ́dà kó dé Saudi kọ́dà kó dé Misra kọ́dà kó dé Yemen gbogbo tí wọ́n dé láyé tó wáyé pé lórí ìròrí kan ni àbí tó wáyé pé lórí súnà ni lórí ìlànà kan ni tó jẹ́ ìlànà Nabi sallallahu alaihi mọ́sílò kápọ̀ tó jama'atu wahida wọ́n ni jama'atu alìsúnnàtí wal jama'a in tí wọ́n ń pè ní jama'a nìyẹn kìí ṣe pé wáyá jama'a pé jama'a àdúgbò yìí àdúgbò yìí àdúgbò mi àwọn jama'a oríṣiríṣiríṣiríṣi wọ́n kápọ̀ nípọ̀ ààyè ló dé kí wọ́n in tó jẹ́ hádá in tó jẹ́ instant objective fún wọn tó jàmá kanáà lápè gbogbo wọn èyí lè yìí ní tí islam fẹ́ lọ́wọ́ mi tó fẹ́ lọ́wọ́ rẹ gbogbo bí tí ni jamaa ni kárí pé ìntànàbì gbé wá òun là ń o tá a bá ti ń tẹ̀lé a máa jẹ́ jàmá kan ní gbogbo àyè tó òkí a wà láyé ṣùgbọ́n tó bá já sí wípé ìntà bá ń ṣe tó bá ti yàtọ̀ sí ìntànàbì lápòjúwe nísìn ń bẹ nú àwọn ẹgbẹ́ tó já sí wípé ó ní táwọn gbàgbọ́ ẹgbẹ́ wọn tó jẹ́ ideology wọn tó jẹ́ àfikáàrù wọn tàbá wá ní òkè ò ẹjá máa mú àwọn ideology ilẹ̀ ẹ̀kọ̀ káwà máa wo kìtáàbù káwà wo súnà sọ́lọ pẹ̀lú àbí ọ̀lọ pẹ̀lú ẹ̀ tàbá tó wá rí pé kò lọ pẹ̀lú ẹ̀ tàbá wá sọ fún yín pé tẹ́ ń ṣe yìí kò bá e julee tẹ bá wá sakú tẹ ẹlẹ́jùúlẹ̀ tẹ sọ́dìlànà ẹlẹ́gbẹ́ nìyí ẹlẹ́gbẹ́ òun nìyí ìjọ níjọ òun nìyí ẹ̀yin lẹ́ńdà àwùjọ mùsùlùmí lẹ́ńdà láàmù àwọn wípé wọn Elias ní tó gbé kalẹ̀ fún wa òun ní ká máa sí kí ni o òun ní kọ́ máa rìn káàkiri wọ́n tó wá fọjọ́ sí àwọn nǹkan tó wá jẹ́ àwọn tán láwọn ní sympathy fún wa bí àwọn mufti jama tabligh àwọn wà tó pé àwọn fẹ́ bá wọn wá ọ̀nà àbáyọ fún wọ́n pè ní wasailu da'wa ni wasailu da'wa ga ìdí islam dá sí ni kan wá sọ nǹkan náà dìlànà tí wọ́n tó bá jẹ́ tabligh gidi ó ní àwọn ìjáde tó ń lọ ìjáde tẹ́ ń lọ tẹ́ ń digbá yìí ọlọ́jọ́ méje oní 40 days ẹ ti wá sọ́dìlànà níbo ilé ìwà kìtàbù níbo ló wà ní súnà ní sallallahu alaihi wasallam kí ẹni tó jẹ́ fọ́ndà yìí tó dá alẹ́ kó tó dé ìjẹ́rù nǹkan báyìí ẹ̀sìsì kò ẹ̀sìsì ìgbà tó wá dé tó wá dá alẹ́ tí gbogbo wá ń tẹ̀lé lánàá rẹ̀ eléyìí ti di tọ́já sí wípé ó ti sọ yín di ẹlẹ́gbẹ́ ó ti sọ yín di ìjọ míì tọ́já sí wípé ẹ òun ni àrùn súnnà ń takò lára wọn àti gbogbo oríṣiríṣi àwọn ideologies wọn tí ń bẹ tó já pé àwọn àmì ìṣe wọ́n mọ gbogbo tó wà ń àwọn àfá ọtíra nípa tí wọ́n ṣe tí àwọn olùmọ́mà ṣùgbọ́n aláìmọ̀ká tí ó bàdá kankan yóò kàn máa wórún gbà yóò máa wo tòkòtò yóò máa wo ẹ̀há yóò ní àìjọ kí ṣùgbọ́n náà nínú náà ṣe nínú gbà ṣùgbọ́n náà ṣe kí

àwọn míì ń bẹ inú ìlànà táwọn ń lò ní ń tàà sọ nípa ìjáde ìgéèsì gọ́ọ̀mẹ́ntì ìlànà àwọn ni látànádè ní wọn kó ń bẹ̀ wọn ò fi ilẹ̀ àwọn ẹlẹ́mà rí tó ṣe protest ní Nàìjíríà ẹmọ̀rá wọn rúgbà ẹmọ̀rá wọn sókòtò àwọn táhẹ̀ ha tún wọ́n lọ ìjáàbù tó já àwọn èèyàn tí ń ṣe ní báwo ló ti fẹ́ jẹ́ ohun súnnà látara tí ń ṣe tí ọba wọn sọ pé lè bá sì ṣe ni ìta bá pè láti ṣe tábà ti sọ fún ìyàpá sì ṣe ni èyàn máa ń jáwọ́ ń bẹ̀ ni tí ìyàn bá wá torí kúnkún tí ọ̀ jáwọ́ ń bẹ̀ kí a lọ mà yí pé kìí ń ṣe ordinary àṣìṣe eléyìí ti di ìlànà tí èyàn ń lò ni tọ́já sí wípé ó ti sọrú ẹni bẹ́ẹ̀ yóò máa sọ di ẹni tí ò sí nínú lánàá ní sallallahu alaihi wasallam gbogbo oríṣiríṣi tó wá níbẹ̀ nínú àwọn ideology tó wá pọ̀ sí ìṣẹ̀lẹ̀ yìí nìkan wọ́n wáyé àmì tó ń gọ́ mi náà wọ́n náà lè má lókọ́ o o lè má lẹ́gbẹ́ o o lè má níjọ o gbogbo ìlànà tó bá ti ń rìn tó bá já sí pé wọ́n náà ti rí pé ìlànà yẹn kò sí nínú tá náà bí gbé wa ó dẹ̀ tí mú gẹ́gẹ́ bí ìlànà o lè má ṣe bí àwọn súfí ni wọ́n ní ìlànà tarbíyà wọ́n ní ìlànà tẹ́rkíyà gbogbo ọ̀kíní ni wọ́n gbé kalẹ̀ táàtì pé nǹkan yìí kò lọ pẹ̀lú súnà ní sallallahu alaihi wasallam ẹ̀kọ́ àti ẹjá wọ́n bẹ́ẹ̀ wọ́n kọ̀ jálẹ̀

لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم ẹ̀páyà ọlọ́wọ́n ọba ẹgbẹ̀rú ọlọ́wọ́n ọba ẹjìnà sí ohun tí ó yapa kìtàbù ọlọ́wọ́n ọba ẹjìnà sí ohun tó yapa súnà Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ìmá gbé ìròrí mi wọlé nínú Ìsìláàmù káwà sọ́dìlànà mọ́ra wa lọ́wọ́ tí wọ́n rẹ̀ ń sọ fún wa pé eléyìí ò lẹ́rìí eléyìí tako súnà tá a bá ti sorí kunkun lórí nǹkan bẹ́ẹ̀ a ti jì sọ́fin ìtànkù ní bídá a ti jì sọ́fin ìtọ́lọ̀wọ̀bà lè ọlá ní kí a sí ká má sọ́fin láàfin sọ fúnra wa pé wọ́n tí wọ́n náà mà ipò rẹ àbí wọ́n ni àbí ẹni tó jẹ́ níbọ̀ rẹ ni rẹ ni wọ́n ti sọ́fin àwọn tá ń yìí dákun pàkíyèsí wọn sọ fún tó bá ewu ń bẹ níbi ìmáa lọ́wọ́ wórókún sí lọ́wọ́ bá ní onímọ̀ pẹ́ ẹgbẹ́ ẹ̀ ló ń sìn orókún bẹ̀rù ọlọ́wọ́ bá ní onímọ̀ pẹ́ ẹgbẹ́ ẹ̀ ló ń bẹ̀rù gbogbo àwọn nǹkan yìí léwu púpọ̀ tó já sí tíyàn bá ya ìmọ̀ ìyẹn máa ń ní bàfírọ̀ ìyẹn máa ń ní òye pẹ̀lú ẹ̀ ni ọlọ́wọ́ bá pa wá o Allah wa ọlọ́wọ́ bá ń pa wá láṣẹ òun náà ni pé kí ni o èyí tó bá ti jẹ́ pé tọ́lọ́wọ́ bá ń wíre níta nẹ́bí ń wíre òun náà ni ká máa tẹ̀lé tó bá ti yapa sí tẹ́kọ́ àwọn kan náà gbé wá ẹwù tẹ̀bílì ẹnìkan ló dáálẹ̀ ẹwù ìhùwàníyà ẹnìkan ló dáálẹ̀ tí ń dágbà àwọn èèyàn tó já sí pé òun gbé wá ní ìgbà tí àwọn sàábé ti lọ́tá àbí ọyẹ̀ṣẹ̀ gbé wá ní tó ti wá ní jásí pé náà láwọn ọmọ wá tẹ̀lé láàmọ́ wá pèpè sí lórúkọ ìsìláàmù láàmọ́ wá sọ fáwọn èèyàn pé súnnà ni láàmọ́ wá sọ fáwọn èèyàn pé ìsìláàmù ni ẹjá páyọ ọlọ́run Allah subhanahu wa ta'ala inú àwẹ̀ láwà yìí ẹjá ronú sí àyà ọlọ́run ọba gbọ́ àwọn aláwà nìkan ni adáwà ní àwọn ẹlẹ́gbẹ́ kakúra wọn jọ ní ogun tó bá ń sọ ń bẹ̀ ọlọ́wọ́ bá gbọ́ kí a páyọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala alimun bi niyyatikum ọlọ́wọ́ bá rí àníyàn kó wa wa ọlọ́wọ́ bá máa ti bẹnu àníyàn wa ẹjá páyọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala eléyìí ni àlàyé tí ó jẹ́ ìparí àdíkẹ́ ọlá wá ń lọ tọ́lọ́wọ́ bá ń fi òfin kalẹ̀ ó dọwọ́ èmi tí mò ń sọ̀rọ̀ ó dọwọ́ ìwọ ń náà lórí àwọn àpèjúwe tá a mú wa ìkò wá tán síbẹ̀ gbogbo tí a mú yìí tí wọ́n náà o kọ́ wa máa fi àwọn tó bá jọ bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ní tó bá yapa sí òfin ọba táwọn yẹn ń gbé wá kí gbogbo wá tán èyí tán ṣe lágbólé tí nílẹ̀ káàrò tí wọ́n náà ọba mu ni à ń dọ̀bálẹ̀ ni gbogbo àwọn wọ́n wọ́n wọ́n pé bóòtún islam sí ní àkíra wa gẹ́nà tó bá tó wọ́n mọ̀ fi islam ń wí lè yá ju gbogbo àwọn àṣà yẹn lẹ̀ tí àṣà àti ẹ̀sìn tí wọ́n bá takora wọn ẹ̀sìn láàmà ń mú àbàtàlẹ̀ ní gbogbo àwọn orò àwọn akẹ́kí nǹkan ọba Allah subhanahu wa ta'ala tó lóun yọ́nú sí àwọn sahabi torí kí wọ́n yọ́nú sí tọ́lọ́wọ́n bá nígbẹ́ ọlá subhanahu wa ta'ala ní ayé wọn gbogbo tọ́lọ́wọ́n fẹ́ òun ni wọ́n ń ṣe tọ́lọ́wọ́n fẹ́ kí wọ́n jìnà sí òun ni wọ́n jùlẹ̀ kí wọ́n jìnà sí tọ́lọ́wọ́n bá ti bá wọn wí wọ́n sì gbọ́ ìbáwí ọlọ́wọ́n ọba èyí táwa náà gbọ́ yìí ọlọ́run jáde gbàbá wí o ni àsùkú túbá ni ẹjá wá foríṣi ọlọ́run ẹjá wọ́lọ́wọ́ bá ní túbá ọlọ́run lè fi oríṣi ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá lè kí ọlá subhanahu wa ta'ala kí ó tún jẹ́ kí a tún ju àtúntà wà yìí lọ kí a tún máa pàdé ara wa ní àmọ́ tẹ̀síwájú nípa àwọn àyà tí ó kù eléyìí ni ọmọ jẹ́ ìparí àyà alákọ̀ọ́kọ́ èyí tí a bẹ̀rẹ̀ lánàá pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí ó wà ń bẹ̀ nínú sórọ́tù al-Hujurat tí ó máa jẹ́ ẹ̀kọ́ fún mi yóò máa jẹ́ ẹ̀kọ́ fún wọn náà kárọnú sí ọ̀rọ̀ tí a fi lọ bọ́lọ́wọ́n bá pàdé ni èyí sí ọ̀rọ̀ àríyànjiyàn èyí sọ́rọ̀ pé ẹ wọ́n ti kíníkà kíníkà no ọ̀rọ̀ tí a fi lọ bọ́lọ́wọ́n bá ní kí ni mo wá ṣe láyé mo wá sí lọ́wọ́ kí ni jẹ́ sí qala Allahu qala ar-rasulu qala as-sahaba kí lọ́wọ́ bá wí kí lọ́wọ́ nẹ́bí wí kí lọ́wọ́ sàhábà wí in tí ẹwà fi ń sí lọ́wọ́ bá nìyẹn ọ̀rọ̀ tó wà pé wọn nìkan náà ló gbọ́ ayé antal jama'a ní tá ní jama'a nìyẹn ẹni tó wà lórí òótọ́

èyí tá a ṣe láwọn ọjọ́ lásán míì náà ọlọ́run kọ́ mọ́sá gbà kọ́ ṣe eléyìí ní àgbàmọ́ fún wa lẹ́ẹ̀kan sí èmi ọmọ ẹ̀yà inú Islam tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdullah Ibrahim Abu Fawzan òun náà ni olùbánisọ̀rọ̀ wa ní àti madrasa tí a masu Dar lè tahfir àti gbogbo madarisi islamiyya jẹ́ pé pẹ̀lú sínú súnà àníwà muhammad sallallahu alaihi wa sallam fún ìbéèrè àbí àkíyèsí a nọ́mbà tí a pè sí òun ni 080 613 963 a máa dágbére fúnra wa pẹ̀lú gbólóhùn subhanaka allahumma wa bihamdik